káàbọ̀ sí ìrírí òtítọ́ fojú láti mú ìrírí rẹ pọ̀ sí jọ̀wọ́ rí i dájú wípé ò ń wò yíká láti gbádùn àyíká 360 ìwọ̀n ní kíkún. nígbà tí àmì yìí bá ń hàn o nílò láti lo ọwọ́ rẹ láti fi ṣe ìfọwọ́kàn pẹ̀lú àyíká fún ojú náà. nígbà tí àmì yìí bá ń hàn lo orí rẹ láti tọ́ka àmì afẹ́dẹ́ kí o sì ṣe ìbáraẹniṣepọ̀ pẹ̀lú àwọn àyè tí ó wà níbẹ̀. láti jáde kúrò ní inú ìrírí ní ìgbàkúgbà kan wo ìsàlẹ̀ kó o sì tọ́ka sí àmì àfẹ̀dẹ sí àmì ilé yìí.